jẹ́ kó yé wọn pé kò gbagidi kò gbagidi o dandan ni o gbọ́dọ̀ tọ́jú òbí rẹ méjèèjì tó o bá kọ̀ tó tọ́jú òbí rẹ ọmọ ò ní tọ́jú rẹ. ọlọ́run ọba mi sọ bisimilayi rahman rahim wakọ̀dọ̀ ọ̀rọ̀ bukan lẹ́tà abudu ilẹ̀ ìyá wa bẹ̀rẹ̀ wàhálì dẹ́yìn ẹ̀sán. ọlọ́run ọba ní ká ṣe dáadáa sún bí yín méjèèjì tó bá kọ̀ tó lónìí ṣe dáadáa sún bí rẹ méjèèjì má gbàgbé páwọn làkàṣọ oríire rẹ àwọn sì lọ bí ẹ sáyé. kò gbagidi kò gbagidi dandan ni o gbọ́dọ̀ ṣiṣẹ́ kalẹ̀ fọ́la rẹ̀ bó bá kọ̀ tó lónìí ṣiṣẹ́ kalẹ̀ fọ́la rẹ̀ ìgbé ọ̀la ẹkún ọ̀la yóò má ṣẹlẹ̀ lé ẹ lórí wà wọn tó dáa fún lẹ́nìí wà wọn tí wọ́n ń pariwo orúkọ wọn káàkiri lẹ́nìí wà wọn tí wọ́n sọ pé wọn lọ́lẹ̀ ṣe wà wọn tí wọ́n gbé wọn ga lẹ́nìí wọ́n ṣiṣẹ́ kalẹ̀ fọ́la ara ni wa an laysa lil insani illa ma sa'a ohun tó bá ṣe ló gbà tó bá ní kó mójútó wè tó ní kó mójútó kí ó tó bá kọ̀ tó mójútó ah ẹkún ọ̀la ló fi ń ṣeré kò gbagidi kò gbagidi dandan ní ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lẹ̀ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ dáadáa lẹ́ẹ̀dẹ́kù nítorí pé gbogbo ẹ̀dá pátápátá nínú ayé ló kù gbogbo kullu nafsin za'ikatul maut gbogbo ẹ̀dá nínú ayé pátápátá ni yóò tọ́kú wò bàbá wa ni kò ṣe rere nínú ayé tí wọ́n ṣe wáàsí fún ẹ yóò dà kó o gbọ́ o nítorí báwọn tí wọ́n ṣe wáàsí fún lánàá tí wọ́n gbọ́ lẹ́nìí wọ́n padà blame ara wọn ní pé ah ìbá ṣe é ṣe tá a bá lè di yẹ̀pẹ̀ yóò má dáa fún díẹ̀ yìí ṣe dáadáa kó o sì máa rántí pé ijó ẹ̀san ń bẹ subahana rabbika.